mina ṣètàn rọjìn bisimilayi rahman rahim ẹ káàsán kúrò lẹ ẹ kalẹ́ ṣàlàáfíà ni mo bá yín àlàáfíà ni èmi on point by two wow ẹ mọ bínú èmi mọ sábà sọ pé kí wọn mọ bínú torí pé kí ni àwọn míì bá já sórí program wa báyìí tí wọn bá gbọ́ bá ṣe máa ń sọ̀rọ̀ inú mọ ń bí wọn mo fi wọn sọ pé ẹ má bínú ọkọ kan ló kàn sí mi pé ìyàwó òun Ọlọ́run fún lórí ọ̀fẹ́ pé ó mọ ń wá pé bẹ̀t nínú òun àti ẹ̀ ta ló yẹ kó kọ́ mọ́ wá at first ṣé mo kí mo ti discuss fídíò mi kan rí ó ti pẹ́ nísìn mo sọ percentage àwọn obìnrin tó máa ń wá because kò kí n ṣe gbogbo obìnrin lọ́lọ́run fún ní oore ọ̀fẹ́ láti máa wá as in come bẹ̀t ó níyàwó máa ń wá pé ta ló wáyé kọ́kọ́ wá nínú àwọn méjèèjì mo wá ní kí wọ́n á fi àsìkò yìí kí wọ́n á fi dáhùn mo wá fẹ́ fi sọ nísìnyí pé èèyàn tó bá wà lára ẹ̀ pé fẹ́ tètè wá ẹ mọ́ mú dání tó bá yẹ pé ìyàwó ni ẹ mọ́ mọ́ hold ẹ̀ ṣó yí ẹ wá because tí àsìkò yẹn bá lọ kó tó tún rí tó bá lọ tí ò rí tí ò rí wá tí ò rí wá ó possible pé kó tó mú kó tó rí ṣe again ó lè mọ̀ rí ṣe ó dẹ̀ mọ̀ wà frustrating in fact ó máa lead sí a kind of psychological problem so yẹ yín so ó ní tó bá fẹ́ wá lásìkò tó fẹ́ wá yẹn kó wá bẹ́ẹ̀ kó tó kà wá bẹ́ẹ̀ ni pé kó má kill interest yẹn kó jẹ́ kí interest yẹn kó máa lọ bẹ́ẹ̀ so yẹ yín kó máa lọ bẹ́ẹ̀ títí di tí ọkọ náà tó fi wá wá ní títí ẹ̀ ṣe mọ̀ pé àwọn obìnrin kan sọ wípé bí obìnrin bí ọlọ́run ṣe ṣẹ̀dá obìnrin kó kàn súnlẹ̀ gbalaja go on sàn ni rárá tọ́nà bá fún ẹ lórí ọ̀fẹ́ tó bá kọ́kọ́ wá tó wà lára rẹ rush rush rush rush tó wá tó bá wá mọ́ kill interest yẹn mo jẹ́ kí interest yẹn carry on to the end tí ọkọ tẹ̀ náà máa wá fi wá tẹ̀ wá jọjọ ṣe kí ni tẹ́ jọjọ lọ wá tẹ̀síwájú lọ wẹ̀ jẹ́nàbà ọ̀ tó bá jẹ́ pé díẹ̀ lẹ́sìn mi ni bóyá tẹ́ fi wá gbàdúrà tẹ́ fi wá sùn tó yẹ yín tó bá dẹ̀ wá jẹ́ wípé ọkọ náà ló kọ́kọ́ wá bọ̀dá ẹ̀ mọ́ sùn ẹ need láti help ìyàwó yín bá ṣe máa ń sọ tó bá jẹ́ pé ìyàwó yín nífẹ̀ẹ́ sí tó bá jẹ́ pé obìnrin tó nífẹ̀ẹ́ sí láti wá ni ó máa sọ wípé it's okay my dear i'm okay because ṣe rí àwọn obìnrin tán bá wálé ní àwọn obìnrin míì tó yẹ yín wọ́n lè wálé ra wọn léra wọn bí ẹ̀mẹ́rin o ìfọ àwọn ibi tọ́nà fún àwọn obìnrin mi lórí ọ̀fẹ́ mi dé wọ́n lè wálé ra wọn léra wọn lẹ́ẹ̀márùn bẹ̀ tí phase yẹn bá ti end bóyá kí wọ́n tó tún rí peak again ó lè jẹ́ in three days time so ìwọ ọkọ dẹ̀ ní o tún o ti ṣe léèní o tún wá fẹ́ ṣe ní o ti ṣe o tún wá fẹ́ ṣe lọ́la o ti ṣe lánàá sọ́rí ìyàwó ẹ̀ ti wá bí ẹ̀mẹrin tó yẹ ó wá wá ṣe kó fẹ́ ṣe léèní possibility wà pé ó lè mọ ní interest láti wá mọ́ ara lè mọ́ ti ó lè má ti gàdà kí ni àwọn ti má lè ti gàdà interest yẹn mọ́ lè ti pọ̀ i believe you understand what i'm saying pé ó lè ti wá lánàá dáadáa you understand ó wá fẹ́ kó possibility wà pé ó lè mọ̀ fẹ́ wá ní èní kí kinní yẹn mọ́ ti sẹ́kírìtì dáadáa kó tó tún lọ rí ọrẹ ọ̀fẹ́ àti wárú ẹ̀ bóyá ó máa tó two days time so ó máa sọ wípé aláàjì mo yọ̀ǹda in as much as ìyàwó rẹ ò sọ pé òun yọ̀ǹda tí ọkàn rẹ̀ wà bẹ̀ túláàsì ni kó jẹ́ kó náà wá so nǹkan tá à ń pè nífẹ̀ẹ́ nìyẹn nǹkan tó ń jẹ́ gbígbàdúrà ni tó bá ń fún ìyàwó ẹ̀ lórí ọ̀fẹ́ tẹ́lẹ̀ méjì ń fún ara yín ní orí ọ̀fẹ́ tí yẹn dẹ̀ ń wà ń bẹ̀ optimal to the end ìfẹ́ yẹn máa pọ̀ sí so ìyẹn lọ bẹ́ẹ̀ mo believe mo ti answer question ìwọ yẹn so nísìnyìí then mo èèyàn èèyàn àwọn ẹlòmíì wá lè wá bẹ̀rù pé bóyá tí àwọn ọmọ ń tètè wá àti ọkùnrin irú àwa fi wá wà lórí platform yìí la fi wá lọ́lọ́kan ìjọ̀kan la fi wá polówó àwọn ọjà wa fún yín a dúpẹ́ lọ́wọ́ YouTube thank you YouTube thank you USA thank you Nigeria ṣe rí bí mo ṣe sọ kínní thank you ṣe rí mò ń fi opportunity sọ pé thank you USA bẹ́ẹ̀ náà ni mo ń fi opportunity sọ fún yín pé bí a ṣe bí mo ṣe di ọjà mi nísìnyí nìyẹn ṣe rí wo tó bá nífẹ̀ẹ́ sí bó ṣe wà yìí two litre àgbo ló wà ń bẹ̀ kò kí n ṣomi o ìwọ ni wọ́n máa bomi sí fúnra rẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí irú ẹ̀ ṣe rí thank you USA thank you uh, eh, you too for this opportunity thank you bá a ṣe ń dín nìyẹn bó ṣe wà ń bẹ̀ black seed wà ń bẹ̀ massaging tẹ fi máa máa bára yín massage ó wà ń bẹ̀ ṣóyé yín ọṣẹ náà wà ń bẹ̀ tẹ wọ́n máa fi fọ̀ tẹ wọ́n máa fi fà á in case tó bá shrink ṣóyé yín so eléyìí nsìnyìí la fi ń ṣe flushing ìwé sọ pé àájì àkílẹ̀ dì sínú kínní eléyìí lè máa kọ́kọ́ fi ṣe flushing kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní lo ọjà mi àtọ̀ dẹ́ eléyìí ni àdùnyùngbà yúngbà tá à ń pè ní àdódùn nínú powder so ẹ jẹ́ kí n wá sọ̀kan fún yín sìn àdóyún olóyin náà wà àdádùn olóyin tó jẹ́ pé ẹ ní láti sọ fún ọkọ yín àbí ìyàwó yín ìwọ pátì tó wà lókè ló máa fi rá àbí ìwọ pátì tó wà nsàlẹ̀ ló máa fi rá tẹ̀mí èjì tẹ́ ti máa gbádùn ẹ̀ then partner mi kan náà wá kàn sí mi nínú àwọn tá a jọ ṣe colleagues ṣóye yín but ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè sọ yín pé eléyìí ó lòdì sí òfin yín but natural food ni wọ́n wá bring ẹ̀ into wọ́n pè ní gbẹ́rẹ́ so gbẹ́rẹ́ àdódùn ìwọ tí tí ò bá lòdì sí ẹ̀ àdínì rẹ torí àwọn míì máa sọ wípé ó lòdì sí àdínì wọn so ìwọ tó o bá lòdì sí àdínì rẹ partner mi ó lòun ní gbẹ́rẹ́ àdódùn tó yẹ ẹ bá ti sin ní ẹ̀ẹ̀kan ó ń ṣiṣẹ́ àdódùn olóyin ṣóyeyín èèyàn kan ló máa lò partner yìí kúrò wọn máa jẹ̀gbádùn ẹ̀ so mo believe pé ẹ ti understand bí ọjà mi ṣe ń ṣiṣẹ́ àwọn ọjà mi mo fi hàn yín yẹn ṣé ẹ rí i pé bó ṣe pọ̀ ńlẹ̀lẹ̀ tó yẹ yín kí ẹ̀yin kan kẹ́ mọ́ àmọ́ sọ fún mi pé àjìyà mo ṣe bíi pé owó àwọn boys ni kò í ṣe owó àwọn boys o ṣe rí kò í ṣe ṣe rí báyìí ẹ bá ṣe dì í ṣe bó ṣe pọ̀ kò í ṣe owó àwọn boys ṣe rí ṣe rí kò ṣe tàwọn boys ṣe é rí ṣe é rí tẹ̀mí kò ṣe tàwọn boys ṣe é rí báyìí tẹ̀mí kò kí ṣe tàwọn boys bá a ṣe páàkì ẹ̀ nìyẹn ṣe é rí kò kí ṣe tàwọn boys ẹ wò ó kì ṣe tàwọn boys ṣe é rí kò ṣe tàwọn boys àti bí ìdí àti gbòǹgbò tí gbòǹgbò làwa ti gbé ẹ ẹ má sọ fún mi pé á jẹ àìmí ọmọ ẹ tẹ mọ mi because ẹjọ́ ti ń pọ̀ jù a need láti gbé láti sàlẹ̀ torí tá a bá mú láti ìsàlẹ̀ tá a lọ mú bí òkè ó ṣeé ṣe kẹ́ ẹ sọ pé kò bá yín lára mu ó ṣeé ṣe pé àájẹ́ àmì ìríṣẹ́ afẹ́kẹ́ ìríṣẹ́ la fi mú láti ibi lẹ́lẹ̀ so this is on point by two using my words for this ìwọ́n tó fẹ́ mọ iye tí à ń tà ó ní láti wá pè mí lórí whatsapp mi whatsapp mi ṣóyè yín so possibility wà pé mo lè kọ́ sókè tí n bá dẹ̀ kọ́ sókè wo àwọn other videos mi àwọn nọ́mbà mi wà ń bẹ̀ so gbogbo ẹni tẹ́ ti bá mi rajà mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tí ẹ pè mí padà tí ẹ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà gidigan gidigan gbogbo ẹ̀yin tí ẹ tó yẹ pé ẹ̀dẹ̀ ráyè tẹ́ ẹ pè mí ẹ mọ̀ bínú sí èmi on point by two o ṣóye yín mò ń try láti call back ṣóye yín mò ń call back mò ń try customer care mò ń ṣe bẹ́ẹ̀ tí mi bá ti especially àwọn tó rajà ní last week ṣóye yín ìkọ̀kan nu yín ti pè mí bẹ́ẹ̀ yín ẹ ti pè mí mi ì ṣiṣẹ́ àfojúdi o mi ì ṣàfojúdi mo sì máa pè yín bẹ̀ mo fẹ́ opportunity sọ pé ṣé ẹ wà pa so ẹ lè pè mí lórí whatsapp number mi tẹ́ bá rí lẹ́yìn so ẹ mọ́ gbàgbé iléeṣẹ́ Arouf travels and tours tó yẹ yín tó máa jọjọ gbé wa lọ sí Mecca Medina Umura tó máa jọjọ gbé wa lọ síbẹ̀ nọ́mbà àwọn ni nọ́mbà Arouf travels and tours nọ́mbà Arouf travels and tours kókè nọ́mbà tèmi nìyẹn o nọ́mbà tèmi ni mo máa kọ on point by two sí. Si so màá kọ eh, Arauf travels and talks màá kọ one wọn sísàlẹ̀ so this is on point by two using my words for others so èwo tó bá ní story alálàáfíà story gidi tó máa change life ọkọ àtìyàwó o lè tẹ̀ sí mi lórí whatsapp mi even though i'm not online you can drop it i will get to read it